ọba rán ni níjẹ́ ẹni ààyè kò ṣe má jẹ kò ṣe má jẹ odò ọba kò má ṣe kó sí ìkọ́pá wù lé lábẹ́ ọ̀run òye ó yàrá kájú ara màdà mo rí rí mo lórí olókùn látẹ̀ dá mi pé dá mi pé dá mi pé ìyá làlábàrò. sọ́nìyàn kọ̀ọ̀kan kó béèrè látàárọ̀ àfi àǹtí dá mi pé kan àánú lé látàárọ̀ hàn jáde o ọlọ́run ló mọ kó ṣe àtàárọ̀ náà àánú lé hàn jáde rárá hàn sílẹ̀ kò jáde. ṣé kò ṣe pé kí wọ́n ti ń ṣe bàbá ẹ̀. wọ́n ní ta ló béèrè wa látàárọ̀ ó wá ń dárúkọ dá mi pé ṣé dá mi pé wá jẹ́ àlejò ni kì í ṣe pé ẹjọ́ ń gbénu léyìí èmi mi ò pé irú bẹ́ẹ̀ ṣe dé bẹ́ẹ̀ kẹ́ yèsí ló béèrè rí lóòótọ́ yèsọ́ nìyàn kó béèrè rí ṣùgbọ́n kẹ́ tẹ́lẹ̀ ẹ̀sẹ̀tì yẹn abániyàn nínú ilé kò yá yàtì dábìí pé ìjáde látàárọ̀ òkè bá bọ̀ nínú ilé òkè mọ́ di kò yín. Oh, forty. kọjá forty díẹ̀. Ah, no wonder you are a big fool a big one at that big fool.

orin mẹ́ja ni ṣé bí ìdísọ́ọ̀bù yín kẹ́ má bímọ lémi o tọ́mọ bá wù yín bí ẹ lọ bímọ wọn kì í sọ ẹran mẹ́ran kíkan pa wọn kì í sọ ẹran mẹ́ran kíkan pa ẹ má rojú mọ́ mi mọ́ ẹ má gbé ọmọ mi ẹ má fi ọwọ́ kan bónúdé ẹ má fọwọ́ kan lẹ́yìn mi mọ́ ṣe ti gbọ́ bẹ́ẹ̀. What's wrong with your daughter? what's wrong with that? <sighs> eh? what's wrong with that? dá mi pé mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ jọ sọ fún mi ṣé o ní bàbá àbí ìyá míì síbì kan pamọ́ ni àbí kí nìdí tó ṣe ń fojú èmi àti màmá ẹ̀ tó fi ojú wa ńlá rẹ̀ báyìí tó ń fojú wa gbolẹ̀ what have we done wrong. bísí báwo. Ah, kò yé mi náà ni tó bá tiẹ̀ jẹ́ pé a ní nǹkan kan tá a ṣe tó o fẹ́ wá dẹ̀ sọ fún wa ibi báyìí lẹ́ bá ṣẹ̀ mí o ibi báyìí ni òkú sẹ́ni tí ò ṣàì lè ṣẹ̀yàn náà àádẹ́wà bá ṣe máa apologize then we beg you á bẹ̀ ẹ́ pé kó má bínú èyí tó ń ṣe yìí kò dáa. but daddy mi ò sọ pé ẹ ṣe mí náà and besides arọwà kílẹ̀ ń pa fún mi gan ṣé nítorí pé mo sọ fún yín pé kẹ́ má gbé ọmọ mi jáde mọ́ mo dẹ̀ ń try láti protect ọmọ mi ni torí pé mi ò fẹ́ kó ṣi ẹsẹ̀ gbé bí mo ṣe ṣi ẹsẹ̀ gbé. ṣi ẹsẹ̀ gbé bíi báwo. ẹ wo dádì mo fẹ́ sùn yes mo fẹ́ sùn tẹ bá dẹ̀ ti jáde ẹ bá mi tilẹ̀kùn. ṣé ò ń lé mi bọ́ta ni. mi ò sọ pé kẹ́ jáde àmọ́ tẹ bá ti jáde ẹ bá mi tilẹ̀kùn ó gàlagà ju aramada mo rírí olóko látẹ. dá mi pé you are walking me away. dadi ẹ bá mi tilẹ̀kùn. Yeah. ìjàmbá kọ. òbí eléyà ń sọ̀rọ̀ ẹja àbí akọ̀kan gbogbo bí mo ṣe ń bá sọ̀rọ̀ ó kàn ń ṣe bó ṣe wọn ni. òye I don't know mi ò mi ò kò yé mi ọ̀rọ̀ ẹ̀ ò yé mi tàbá dẹ̀ rí nǹkan tó ṣe fún mọ bó ṣe máa lọ yanjú ara ẹ o. Ah, èmi kí ni mo fẹ́ fi ṣe ọmọ mi kí ni mo fẹ́ fi ṣe dá mi pé. I don't know gbogbo bí mo ṣe ń bá sọ̀rọ̀ it's just like kò tí ẹ fẹ́ gbọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú èmi àti ẹ bíi pé ó kàn ó kàn ṣáàwó pé ta làwọn ilé bí ìgbà tí ò fẹ́ rí mi wá látàn rárá ni she walked me out. ẹ eh? yeah. dábìí pé did what. she just walked me away. Ah, ah, kí ló dé. àgbà mi lórí ọ̀rọ̀ ọmọ nítorí ọlọ́run ní dàbí pé tó yẹ pé inú mi ni mo fi gbé ọyàn mi máa ń dàbí pé mu oṣù mẹ́wàá ló lò nínú mi ẹjọ ṣé dámi pé ń blame wa lórí ikú ọkọ ẹ ni. mi ò mọ o. ṣé bí mọ́tò accident ló pa bọ̀bọ̀ yẹn láti ọjọ́ tó lè ti bímọ ẹ̀ I've been trying my best lórí ẹ̀ tiẹ̀ gbogbo àtọmọ tó bí. Ah. Ah, ah. kí ni mo fẹ́ ṣe kí ni tábìlì tó fẹ́ kí n ṣe nítorí ọlọ́run tẹ́mi ṣe. Maybe your best is not enough for her best yẹ lè má tó fún mm. tàbá dẹ̀ ń ṣoore tí ò bá tó yẹn ó máa ṣekún ni ó ti sú mi o ó ti sú mi mi ò lè wá para mi o. ah ó yẹ mo fẹ́ sùn torí mi ń lọ ibiṣẹ́ lọ́la. ọ̀hún ah, dáadáa mi pé má ṣe báyìí orórun àtọrọbíṣẹ́ kọ́ ló wà nílẹ̀ yìí. kí ló wà nílẹ̀ ṣé máa para mi ni lórí ọmọ kan ẹni tó bímọ ọmọ ló máa sìn ẹni tí òbí náà ọmọ ló máa sìn ah, kí ló dé ò mí ilẹ̀ kí ni mi ò mí o tó bá rí bọ̀bọ̀ yẹn in fact ẹ̀rọ tí ẹ̀ dẹ̀ bá ó kọ́ wá bá mi straight ní ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní toast mi mo fẹ́ bu pa ò mí ilẹ̀ mo ti ṣépè fún gan tó bá rí nǹkan náà tó bá rí bó ṣe rí àfi bí micro sim card ó kò tẹ̀ dẹ̀ bẹ̀rù ẹ̀rọ bá ó dẹ̀ walk straight to me one post mi pẹ̀lú tí mo ṣe rí in fact mo gbọ́dọ̀ máa regret life rẹ̀ mo búlé ayé ẹ̀ gan mo pàtàn lé ayé ẹ̀ fún mi èmi tó yẹ pé àwọn parents mi ò gbọdọ̀ rí mi pẹ̀lú boyfriend tó bá lọ ká mi lásán wo wọ́n máa pa mí ni. bet ó ti dàgbà tó náà kí lẹ́yìn táwọn parents ẹ̀ ò fẹ́ rí ẹ pẹ̀lú ọkùnrin. àtọ̀ sí ìyẹn pàápàá ṣó mọ̀ medical student ni mí so mo need hundred percent attention mi ò wá distraction kankan torí ọ̀rọ̀ àwọn ọkùnrin kí wàá lọ gbọ́rọ̀ boyfriend kan sáyà ń sìn yìí kí wàá lọ jẹ́ kí n wà derayed and I don't want to be derayed ah I don't want to. o ò fẹ́ ṣìnà nìyẹn o. o ò fẹ́ ṣìnà ọ̀rẹ́ mi o ò fẹ́ ṣìnà ó gàlagà ju aramada mo rí rí mo lórí ológun látẹ̀rọ. dámi pé dámi pé dámi pé. báyọ̀ kọjọ́ mẹ́ta báwo ni pẹ̀lẹ́ ṣé ti fẹ́ tó dé mi. ah ó ti ṣe díẹ̀ tí mo ti dé. Ah, ìyàwó ẹ̀dá wọ́n nìkan ló dá jókòó síbí ni. ó ó ó wà nílé tí ẹ wọlé láìpẹ́ yìí. bàtà òun náà ló sábà mi nílé. kí ń ṣe I don't know we you busy or something. no dá mi pé jókòó jókòó máa dá dá mi pé. èmi ti wá ok mo ti ń take care of mi fat mo like him tí mo wò gan. Oh, oh, no no no ṣọmọ yóò gbọ́ tèmi ni dá mi pé báwo ni kú ilé. jókòó jókòó jókòó tiẹ̀. ẹ ẹ mo máa ń ṣe bẹ́ẹ̀ fọkùnrin báwo ló ṣe máa dá fi ọkọ ẹ̀lẹ́ kan lẹ́ẹ̀lú tí wọ́n máa wà nínú ilé. ìgbà tẹ́mi ti sáàbẹ̀ kò dẹ̀ sí nǹkan tí fẹ́ máa ṣe ń bá lọ òun dẹ̀ ti wọlé lọ. kó dájọ́ kò kó máa wọ̀ ẹ̀ á ní ìṣe mi òun ẹgbẹ́ ẹ̀ kò sí boyfriend ló pọ̀ lóde kò sọ́kọ púpọ̀ lóde mọ́ nǹkan táwọn èèyàn tó ń fowó wa àwẹ̀ àtàdúrà ló fi ń wa oríṣiríṣi àjò wọn fi wa ọlọ́run wá pèsè ẹ̀ fún wọn wọ́n wá ń ṣe é ní àrùn kò yẹ kó rí bẹ́ẹ̀ o wà jókòó tọkọ ẹ̀ ń sìn wà ṣàlejò ẹ̀ wà keep company come on go sit down next to me. you kò sẹ́gbẹ́ nǹkan ẹ̀. <laughs> èmi dẹ̀ wà ókè o. mo mọ epo wà ókè má dá ló ń jàre. thank you so much ma ẹ ẹ kó àpọ́nlé. <laughs> thank you bákan jùlọ má nítorí mọ́mí ti dé ah, of course of course. <laughs> ẹ má thank you i'm off guys. all right all right ma. pẹ̀lú akọ mi. sí ẹ lè like seriously sọ me. mi ṣe mọ̀ pé nǹkan tí mọ́mí rí lónìí ṣe mọ̀ pé mi náà ti máa observe ẹ̀ tipẹ́. kí mo máa wá kí ẹ ọkọ̀ máa fi mí lẹ̀ ọmọ wọnú ilé lọ oven tabajọ jáde fóònù ló máa máa tẹ why you doing that ṣé ká sọ pé o like mi ni. mo like ẹ náà. why ṣé o mọ̀ pé ọkọ ẹni mo jẹ́ ni. point of correction o ò tí ì fẹ̀mí sílẹ̀ o lè kó máa fi ring sí mi lọ́wọ́. come on but i'm your husband to be. jo ó dìgbà tó bá fẹ́ mi sílẹ̀ tájọ́ ṣègbéyàwó tá à ń gbébi lọ́kọ láya kí n tó mọ̀ kó kọ̀ mi lè jẹ́. wọ ibì kan náà ṣáàlà ti máa bẹ̀rẹ̀ tá a ṣe máa bẹ̀rẹ̀ lélẹ́yìn náà. do you miss me. mi ì miss ẹ má fọwọ́ kàn mí. it's a lie. I can... má fọwọ́ kàn mí. dá mi pé dá mi pé. mọ́mí ẹ̀dá. dáàdì ẹ̀ ṣọ́ra yín nínú ilé yìí ẹ̀dẹ̀ béèrè mọ́mì lọ́wọ́ mi ṣé ti mi ṣọ́mọ́ mi ni rubbish. ó dàgbà ju ara màdà mo rí mo lórí ológo látẹ dámi pé dámi pé dámi pé. dámi pé. ṣáà láì kí èèyàn ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ orí fámìlì ìlú fámìlì. ẹ bó ṣe ń ṣe ń lè wà èèwọ̀ bò mí ni and besides mi láì kí èèyàn ṣáà ṣàyọnu sọ èmi mò ń ṣàyọnu sọ yẹn o wo tábà ń bára wa rìn tábà bára wa sọ òótọ́ ọ̀rọ̀ àìpẹ́ ọ̀rẹ́ tí ò dá ni mí o bó ṣe bá mọ́mọ́ ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kò dáa mi ń ṣe bẹ́ẹ̀ sáwọn pẹ́rẹ́ǹtì mi dá mi pé kò dáhùn láti change change jọ. ọ̀rẹ́ mi kí n change àbí. change. kò sí problem ṣe báyìí change náà la advice ló dé fún mi máa change. o ṣe try change inú mi gan máa dùn tó bá lè change. ìjọ ọ̀rẹ́ mi. mo ṣáà ti sìn really yes okay adé máa pè ẹ́. bólúdé o bólúdé o bólúdé ọmọ dámi pé àṣàbí láti wèrè ti kú tẹ ilé o aṣọ ìfaradà ti gàjà bí amọkùnrin nígbà kan ọmọ ẹ̀kọ́ máa ta ti wèrè lè tẹ tẹ báyìí ní ti kọ agége o gbogbo bí mo bá ṣe ń bẹ sọ báyìí ẹ kó o máa jẹ́ mi ni o kó o máa gbọ́ gbogbo ìpè mi o ẹ mo fi ṣìgìdì orí ẹ lónìí gbogbo eré apá ọ̀tún tapá òsì tẹ̀yìn tààrí tiwájú kó máa wá báyìí mi olùsọjí o kó wá máa báyìí mi olùsọjí ọmọ ọlọ́gbẹ́ ńlá o kó wa máa bá ẹ̀mí olùsọjọ́ ọmọ ọlọ́gbẹ́ ńlá o ọjọ́ tí dàdàbìrì bá ti fara gbági báyìí ọjọ́ náà la fẹ́ kó gbogbo àìsíkì tó wà lára ẹ̀ pátápátá kó kúrò lára ẹ̀ lónìí kó máa bọ̀ lọ́dọ̀ mi. wíwúwo kálára má lè gbé o ara ò ní kálára má lè gbé o tẹnitẹni tẹkísà tààtọ̀ ó jọ bí òwe tẹnitẹni tẹkísà tààtọ̀ ó jọ bí òwe. 멀리대네 멀리 멀리래요 멀리대멀리대 어머니다 bá fẹ́ ṣe fún ẹ báyìí. òun jọkẹ́ kò sí nǹkan tẹ́yìn méjèèjì lè ṣe fún mi ju wípé mo fẹ́ wọn máa gbé lọ́dọ̀ yín. tàbí pé ṣé wọ́n lé ẹ lé ni. bet ṣé wọ́n lé ẹ̀yin méjèèjì náà lé ni tó fi di pé ẹ dàgbà lé tẹ́yìn méjèèjì fi ń dàgbé. irọ́ o look o lè fi tiwa wé o lè fi tiwa wé ilé tá à ń gbé ìyá parent wa mọ̀ sí beside student ni wa ìwọ ti graduate o ti bímọ àwọn èrò tó ń kó káàkiri lọ́ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kú plan láti máa kó lọ kì í ṣọ̀dà àwa ọ̀rẹ́ ẹ̀ try láti understand. èmi ò ṣáà rí sí gbogbo ilé tẹ́yìn méjèèjì ń sọ yìí ṣé máa gbà mí sílé abẹ́ gbà mí sílé ká láti ṣe mí kó má ti ṣe ààrẹ. ọba ni níjẹ́ odò ọba kú iṣẹ́ ọba ni ọ̀hẹ́ kò ṣe má jẹ́ kú kí la máa ṣe sọ̀rọ̀ dá mi pé báyìí sí. pẹ̀lú gbogbo nǹkan tí dámi pé sọ fún wa pé ó ń ṣẹlẹ̀ nínú ilé àwọn báyìí báyìí báyìí wọ́n à lè gbá sílé. Ah, a sùúrù ṣùgbọ́n pé tá a bá gbà ń sìn ó tún máa lọ síbòmí wọ́n dẹ̀ máa wá káàkiri nínú ilé wọn ni. kí ló fi pa àwọn àṣìbá yẹn kí la máa ṣe báyìí. ìwọ náà tẹ̀ máa kọ́ wa mọ́ mọ́mí ẹ̀ náà ló pè mí mọ́mí dábìí pé ló ń pè mí pick it up pick it. hello ma. hello. wọ́n mi ẹ̀ ká sọ ma. ẹ wo ọ̀rẹ́ ẹ̀ ni mò ń wá ó ti kúrò ní látàárọ̀ kó tó dá kúrò ní ó gbọ́ ọmọ ó tún gbé owó. ha ó gbé owó ó gbowó ojú ẹlẹ́dàá yín tó ọ̀rọ̀ ẹ̀ náà lèmi àti ìkejì mi tá à ń sọ lọ́wọ́ ibi ìbàyí ló wà ibi ìbàyí ló wà àwọn àti ọmọ ẹ̀. ó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n mi ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀ yìí ẹ̀yin ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ yẹn a máa da dúró síbi ìbàdí yìí ṣe ti gbọ́ mà. wo o ṣe ọmọ dáadáa wo ṣe àbá mi dè mọ́lẹ̀ má jẹ́ lọ síbi kọ́kọ́ o má jẹ́ gbọ́ mọ́ ẹ lọ síbi kọ́kọ́ o. wo mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ṣe àbá mi dè mọ́lẹ̀. ẹ má wọ orí ẹ̀yin ṣáà máa bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ wá mú bíbá yìí wọn àtọmọ ẹ. o ṣe ọmọ dáadáa o ṣe mo dúpẹ́ o ṣe o ok ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ má jẹ́ gbọ́ pé gbogbo. yes ma ẹ má wọrí ma ok ma ok ma dámi pé gbé owó. dámi pé gbé owó. ó gbé owó o. ó gbé owó. ó gbé owó wo ọ̀rẹ́ mi ó ti dà báyìí sórí anything to bá ti ní ṣe pẹ̀lú owó olè mi ìnáwó sí anything to bá jọ mọ́ bí nǹkan bẹ́yìn. ọwọ́ mi náà rè. wo kó máa lọ. ọwọ́ mi náà rè. jẹ́ kó máa lọ. ọmọ mi ẹ̀ ń bọ̀ ọmọ mi ẹ̀ ń bọ̀ bẹ́yìn ọmọ wa mọ́. owó. àdàbà ni ó gbówó o. dámi pé so. Ah, ah. eh? dámi pé kò sí bí kò check check yàrá. dá mi pé. kò máa sínú yàrá kí ló ń ṣẹlẹ̀ àgbọ̀gbọ̀ nǹkan tá à ń sọ ni báwo ló ṣe fẹ́ gbọ́ kó má jẹ́ pé ó ti gbọ́ tó sá lọ o. dá mi pé dá mi dá mi pé mò ń béèrè lọ́wọ́ ẹ pé mo ní dání pé gbé ọmọ mi lọ ó dáhùn ẹ pẹpẹ sí oyin ẹ ó lọ ilé ọ̀rẹ́ ẹ kan ó gbọ́mọ ẹ lọ ilé ọ̀rẹ́ ó kò tún sí ilé ọ̀rẹ́ yẹn mọ́ ó ti sá lọ ó jọ you look sense wo ni ẹ make what what sense does that make to you ẹ ọpọlọ wo ló mú dání tell me kí ló fi jọra wọn kí ló fi jọra wọn ọ̀rọ̀ tó ń sọ yẹn why are you consistently inconsistent bọ́dá dìdàbẹ̀ pé ọ̀rọ̀ tẹ̀ ń sọ yóò yé mi o. ó ṣàlàyé fún yín wípé bẹ́ẹ̀mi náà ṣe wà nílé ni mo rí pé dá mi pé ò wálé mo wọ yàrá mo rí pé kò gba aṣọ ọmọ ah, mo pe fóònù ọmọ títí títí fóònù ẹ sọ switch off ẹ jọ kí lẹ́fẹ̀ẹ́ kì í túnṣe sórí ọ̀rọ̀ nítorí Ọlọ́run. kí mo fẹ́ kó ṣe ìwọ kọ́ ló ná ọmọ ìwọ kọ́ ló ná ọmọ tí tí gbogbo ẹ̀ fi di rọ̀dọ̀rọ̀dọ̀ báyìí ni ṣé mo fẹ́ gbà ilé lọ́wọ́ ni. Ah, so ṣé yín mọ̀ kọ́ títà mi pé ṣe fún mi kí tó máa discipline ẹ̀ ṣé mo ti nù ọmọ ni níbo ni ẹ̀yin wà ṣé yín wà ń lé ni. ṣé mo láti mọ nǹkan tó ṣe ni ṣé ọmọ ẹni máa ń burú títí ká gbé fẹ́ kó pàjẹ́ ni tell me ẹ ṣojú ẹyọ kan ṣoṣo ní ẹ lọ ni look look look look look wo bí tó bá jẹ́ pé o bí ọmọ mi síta sọ fún mi o jẹ́ kí mi mọ̀ o jẹ́ kí n mọ̀ because I need to see my daughter I need to see my granddaughter ibi tó bá gbé sí ibi tó bá jọ gbé sí I need to see her or else <laughs> o ní láìka rẹ. ẹ̀fọ́ bàtí pé ẹni bàtí ẹ̀fẹ́ mọ̀ mọ̀ ẹ̀fẹ́ mọ̀ kí n lọ́wọ́ wọn wá síwájú bí ní síwájú bí ní tẹ́lẹ̀ pé wọ́n ní kúkúrú ẹ̀ ń bá gbà ní kúkúrú fún yẹn jọ torí ọlọ́run kí ló dé ah náà tájọ bí ṣé kí mi náà wá kú torí ọmọ ni tí bá jọ bí ni ẹ bá pa mí torí ọmọ náà kí ló ní wọ bímọ ni mo bímọ ni ṣé bá jọ bí ni ẹ̀yin náà wá dọ̀. hello ó ò dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí o ó yẹ ṣẹ̀fẹ̀ mọ̀ mí ni má jẹ́ kí n rí ọmọ yẹn hmm. you will see my other side I will unleash the beast in me I will let you know that person you refer to as your husband eh. má jẹ́ kó mọ̀. Eh ó lè ṣe kọ́kọ́ fún mi gbàdé ni àwọn ọmọ àmà àlẹ̀ mọ́ mi àmà àlẹ̀ mọ́ mi ṣé kì Sister me. mi ẹ̀sẹ̀ lájọ bí ọmọ ni. sista mi ah. sista ah. mi ah, ọkọ yìí lè pariwo mọ́ bẹ́ẹ̀ yẹn mm. kí ló dé máa ní sùúrù ní You irú sùúrù ló Show up. n tún ní ibo ni wọ́n wà ṣé o gbọ́ nǹkan tó sọ ṣọ́ fi mi wáyàwó nílé mi ṣọ́ fi mi wáyàwó nílé kì í ṣe pàjọ́ bímọ iná ni eh. àbí mi tíráì lórí ọmọ yìí ni. ẹjọ bi ni okun ò lè máa gbó ruru kẹ ìwà ruru àwọn bínú ẹ̀yin náà bínú báwo lè ṣe fẹ́rẹ̀ wá solution sí kan to wà lẹ̀ ẹni sọ̀rọ̀ kẹ́ni wá solution sí nǹkan tó wà ń lẹ̀ náà. ọ̀dà àti bàmá solution àbúrò tiwọn náà nìbọn náà bá wá solution sí kébà àwárí àbúrò ẹni náà wárí. ó ti wá wá wá wá kí ló ti fẹ́ kí n ṣe kí ló ti fẹ́ kí n ṣe ṣé kí n kú torí mo bímọ ni. ó lè dáadáa mi ṣé bá jọ bí mi. Ah. ó lè wà dáadáa mi torí mo jókòó mi torí mi kì í sọ̀rọ̀ iṣẹ́ mi sùn. káwa solution sí ètò wà ní. Ah, kí ọkọ kí ọkọ kí ọkọ bá fi mi pa o àjọ ah, bí mi màá jẹ́ kọ́ ọkọ̀ á pa mí ìyẹn ni nìyẹn ni o ara oníwúwo kálára má lè gbé o ara oníwúwo kálára má lè gbé o ah, eh, eh. tẹnitẹni tẹkísà tàtọ ó jọ bí òwe tẹnitẹni tẹkísà tàtọ ó jọ. dani ibi ló wà báwo ló ṣe wọlé níbo ló gbà wọlé báwo gbogbogbò ló ṣe débì. wọn àǹtí mi ẹ fi bí mo ṣe wọlé sílẹ̀ torí bólúdé ni mo ṣe wá. dami dami nítorí ọlọ́run kí ló máa ń ṣe ẹ́ kí ló máa ń ṣe é nítorí ọlọ́run ó fi ìyá àti bàbá ẹ̀ ó fi wọ́n sílẹ̀ sínú ìdààmú bẹ̀ yẹn ṣó máa dúró àwọn èèyàn tó wà nulẹ̀ yín ó wá gbọ́mọ wá ká mi mọ́lé ó sọ pé nulẹ̀ ibi nítorí bólúdé ló ṣe wá kí ló ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ tó lè bá ìyá àti bàbá ẹ̀ sọ tó ń gbọ́mọ bọ̀ nú bíi kí nìkan tó ṣẹlẹ̀. olùwàntì mi torí bólúdé ni bí mo ṣe sọ mi ì fẹ́ kí anybody mi ì fẹ́ kí mọ́mì àbí dáàdì kọ́ ní access sí rárá. nísòro ọ̀rọ̀ ó dẹ̀ pọ̀ rẹ̀ ò yé mi torí bólúdé ni kí n bẹ take care anybody má mọ wẹ́rì about ẹ̀. dami kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣe bọ́ lọ́rọ̀ lèmi àti ẹ̀ tó bá ní nǹkan tó dé ò ṣe ṣàlàyé ẹ̀ fún mi can't you confide in me èyí tó ń ṣe yìí dáa ẹ wọ́n ní òfin wá gbé ebolu fún mi kí n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ kẹ́nìbòdì má mọ̀ ibi tó wà ah, nǹkan tó fẹ́ fún mi yẹn ó lágbára ó lágbára kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. àǹtí mi ẹ̀yin ẹ fi nǹkan tó ṣẹlẹ̀ sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wọ́n àǹtí mi nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe nìyẹn mi ì fẹ́ kí dáàdì àbí mọ́mì or anybody kí wọ́n ní access sí ọmọ yìí tó bá jẹ́ ti owó owó wà ẹ ní problem tẹ bá dẹ̀ mọ́ pẹ̀lú ṣe màá máa lọ síbi tí anybody tí wọ́n ní mọ̀ bí ta wà o. Betty àtìgbà tí dá mi pé ti bọ́nú ilé yìí ṣé ló kọ́ ń sunkún tó ń sunkún tó ń sunkún. Mm-hmm. ń sunkún. ó ti rẹ̀ mọ́nu yàrá mo bẹ̀rẹ̀ sí ní pè ah, ọmọ owó ẹ̀dá ọmọ owó ẹ̀dá ọmọ yóò má dá mi lóhùn. sista mi ṣé kì í ṣe pé ó ní nǹkan tí ẹ ṣe fọmọ ẹ tó ń dùn lókun tí ò lè bẹ ẹnikẹ́ni sọ tó fi ń ké. Betty ìwọ ló ń sọ̀rọ̀ báyìí kí ni mo fẹ́ ṣe fún dàmí pé kì í ṣe nǹkan kan fún un wo ọmọ wẹ́ẹ̀tì ẹni wàhálà tèmi báyìí o. Ah, ọmọ. Ah dáàdi ògbúdọ̀ wọnú ilé kó má bọ̀mọ̀ yín nínú ilé yìí o ó mọ gbogbo ìjọ̀gbọ̀n ló máa fà fẹ́mi àti ẹ o. níbo ló lóun gbé sí mọbi tó gbọmọ lọ o èmi ò mọbi tó gbọmọ lọ mo dẹ̀ ń bí kò dà mí lóhùn o ó ní kò sí nǹkan tó kọ anybody pẹ̀lú ọmọ òun ni kẹ́nìbọ̀dì má dá sọ́rọ̀ òun àtọmọ òun. ẹ ẹ sista mi ṣé mo pé èyí tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí gangan gangan gangan yìí ló wà èmi àtọmọ yìí sọ̀rọ̀ níjẹta ó dẹ̀ bá mi sọ̀rọ̀ at length ó lẹ́ẹ̀kì dá ní gbogbo ìgbà láì ṣe ròbó Betty. ṣé wọn ló dé believe gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn yóò ló you tell me kí ni dábì pé fẹ́ àtọmọwẹ́ tèmi àti bàbá ẹ̀ ta kì í ṣe fún everything tó bá béèrè la máa fún kó tó béèrè àti fún kó má béèrè gan àti fún. ọmọ yìí kẹrin obìnrin ni ẹ ní láti máa fìfẹ́ hàn sí kẹ́gbẹ́ máa rè máa ń dẹ̀ time to time pé ẹ nífẹ̀ẹ́ sódà kò ní kó astray nǹkan tó bá yẹ kó bá yín sọ kò ní lè bára àta sọ. àbúrò mi ṣé ò fi ọpẹ́ mi kẹ́mi ti wọnú ọmọ yìí báyìí. ṣé kí n mú ọmọ ìlọ fún deliverance. ok ṣé o ó báyìí jẹ́ wọ́n tún máa pẹ̀ máa jẹ́ kó gbọ́ o ṣùgbọ́n ṣé àbúrò ṣé o kò gbogbo gbà mí o ó dàbọ̀dẹ̀. mo ti kọ́ ọtí ìlú ọmọ ṣàlọ́ mi báyìí tí mi ti jẹ̀bi báyìí àbí kí n sọ fún wọn pé nǹkan tó ń wá ọ̀dọ̀ mi ló wà ní. ọba náà ní níṣẹ́ ẹrú ó dọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ ó dọba rí èyí kò ṣeé kò lù èyí ó mà jẹ́ ìṣòro ṣe báyìí òun dẹ̀ ló ní pé kí n má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ wípé ọ̀dọ̀ mi lọ́mọ wà báyìí kí wàá ní kí n ṣe gbogbogbogbogbò. Who is it? Gbẹ́ndẹ́gbẹ́. Mi ò ní owó kankan nínú gbọ́nú lẹ́gbọ́n ṣe tuntun yìí. Dákẹ́ ẹnu ẹ̀jọ̀, lábẹ́ ìlú owó lọ́wọ́ ẹ̀ ni ok bó ṣe rí wájú oníbàárà. Eh, kí wọ́n lè ok o fẹ́ mọ̀ nǹkan tá a fẹ́ eh. má bọ̀ lọ. súnmọ́ mi o má súnmọ́ má rí other side mi o o gbọ́ mi n tí o rí rí láyé ẹ máa fi hàn ẹ́ má súnmọ́ mi rárá o gbọ́ mi I've told you many times go and get me my granddaughter lọ bá mi wá ọmọ mi wá ibi tó bá gbé sí lọ bá mi wá nǹkan mi that's what I've just said and I'm giving you just seven hours now mo ń fún ẹ ní wákàtí méje or else oh my God n tí ojú ẹ máa rí wàá sọ wípé kí ló tó yìí. kí ló kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ṣé ní ìyá ọmọ ló gbọ́ ọmọ kúrò ní ìyá ọmọ náà lọ́dọ̀ dúró sí bíbá why don't you ask her say it's not ask her why me kí ló dé kí ni ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ ṣé ọmọ àrùn kan ṣé bèbí ni. ṣé mi lọ pariwo ẹ òun sọ fún mi pé orí mi ò pé kọ́ òun sọ fún mi pé mi ò mọ tí mò ń ṣe kọ́ mo ní òun sọ fún mi pé mo fọ́jú à. ẹ ẹ ní sápò fọ́jú o tó bá dẹ̀ di pé fọ́jú fọ́jú nìyẹn tó bá di pé orí òkú orí òpè nìyẹn

tó fẹ́ lọ mí ni. Ah, kí ni mo ṣe lórí ọ̀rọ̀ ìtúrí ọ̀rọ̀ yìí kí ni mo ṣe. kí ló ṣe. ọ̀nà ọmọ àkàtà rẹ̀ kí ló ṣe. ọ̀nà ọmọ àkàtà rẹ̀ ọ̀nà ọmọ àkàtà. dúró o láyà gan o láyà gan o ní ohun tí wọ́n fúnra rẹ̀ mọ ohun tí ọmọ yìí ń fojú àwọn òbí yìí lọ́wọ́lọ́wọ́ tó wá jẹ́ pé ọmọ ẹ ló wá lọ pa sọ́dọ̀ ẹ ok dúró mo ń gbọ́ kí ló ló ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn. àwọn tó wọlé wá gbé mi ò rí wọn rí mi ò dá wọn mọ̀ mi àdúgbò wa dẹ̀ save ká ní mo mọ̀ pàdúgbò wa ò save mi mi nígbà ọmọ yẹn sọ́dọ̀ in the first place but mi ò tiẹ̀ ní clear ibi tí mo lè wá ọmọ yẹn sí reason tí mo fi wá báyé nìyẹn pé tẹ bá lè tẹ̀lé mi dé ọ̀dọ̀ sísá mi àtọkọ wọn wọ́n máa lè tètè mọ nǹkan tá a máa ṣe sí kí ó tó di pé ọjọ́ lọ ní sá. honestly nǹkan tó ṣe kù díẹ̀ káàtó ah! ó kù díẹ̀ káàtó honestly tí n bá ní mo mọ ohun tí mo lè ṣe lórí ọ̀rọ̀ irọ́ ni mo pa yé mi mọ tí mo lè ṣe honest ó tojú sú mi. kí ló dé kí ló ṣẹlẹ̀. sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ó sùúrù lẹ máa ṣe o. Eh. ọmọ dábẹ́gbẹ́ tí ẹ ń eh. wà ọ̀dọ̀ bẹ́ẹ̀ ti wà. lónìí má sọ fún mi. bẹ́ẹ̀tì wá eh. bólúdé tí èmi àti ẹ tá à ń fojoojúmọ́ wá tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ every day ọdún ẹni wà. olórí má sọ. ń gbọ́. ẹ ti mọ̀ ẹ̀dẹ̀ ti mọ̀ náà nìyẹn àǹtí mi ṣé nítorí ọkùnrin gbádébọ̀ ti mọ̀ lẹ́sẹ̀ wá ń sunkún kò lè tó yẹn náà. kí ni. sọ̀rọ̀ ọmọ tá à ń sọ yìí ah. àwọn gbọ́mọgbọ́mọ lọ sílẹ̀ wọ́n ti jí ọmọ gbé. yóò. lọ ṣe ìkọ̀kọ̀ eh, ah, ọ̀rọ̀ mọ yín náà. o máa ní sùúrù fọ̀rọ̀ tó wà lẹ́yìn eh, because èmi ò mọ àṣírí àti ah, abádẹ́fẹ́ má ṣírí eh. a gbọ́dọ̀ ní sùúrù. ó dà bó ti jókòó sí. Ah! kílẹ̀ bò. ṣé wọ́n pẹ̀lú ẹ̀bùn hmm. kan. kílẹ̀ bò. bẹ́ẹ̀tì. ọ̀rọ̀ mọ ọ̀rọ̀ mọ yẹn gángan gángan àjọ ṣe kankan. bẹ́ẹ̀tì kílẹ̀ jọ ṣe. kò sí ẹ sọ fún mi kò sí o. Hmm. you see ṣẹ́rí tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí hmm. a gbọ́dọ̀ ṣe sùúrù. bẹ́ẹ̀ni sùúrù ni o bẹ́ẹ̀ni sùúrù ni o bẹ́ẹ̀ni sùúrù ni o bẹ́ẹ̀ni tó sùúrù náà mo ṣe jókòó sẹ́gbẹ́ ah! báyìí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ bá mi ẹni lè tó ọ̀rọ̀ àjọṣe lọ́pẹ́ bá mi sọ. mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. tell her ẹ sọ fún pé kó gbé ọmọ mi jáde níbi tó bá gbé sí ibi tó bá wà ní kó gbé jáde ẹ gbọ́dọ̀ filẹ̀ o ẹ gbọ́dọ̀ filẹ̀ o tí tó bá ṣe yẹn ṣe rí tí yóò bá dẹ̀ gbé ọmọ yẹn padà ní tí mo máa fi ojú ẹ̀ rí á regret ọjọ́ tán bí. okay all right all right mo ti gbọ́ ẹ ṣe ẹ ṣe thank you thanks. Yeah kọ́ máa gbọ́ ọmọ mi o kọ́ lọ bá mi gbé ọmọ mi wá kọ́ gbé ọmọ mi fún mi. kò ń ṣe ọmọ yín ọmọ mi. ọjọ́ tí wọ́n pípẹ́ fún ọ̀gá rẹ̀. ok kò yá gbé ẹnu ẹ̀ dákẹ́ gbé ẹnu ẹ̀ òkè lónìí kò bẹ́ẹ̀ sọ fún. look sọ aláìgàn kì í má fi ìkọlá burúkú mú ẹ má kọ́ra mọ́ inú àbàjẹ́ àbí torí pé mo dákẹ́ látànà torí pé mi ò mọ nǹkan tó yẹ kí n ṣe ni torí pé mi ò sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ look tell your younger sister i repeat bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ ibi tó bá gbé ọmọ mi sí kó dá ọmọ mi padà or else má bà nǹkan jẹ́. ọ̀rọ̀ tó bá jojú lọ ẹnu la fi wo. ẹ wo gbogbo ilé tẹ̀ ṣe yẹn kò bá mi o òótọ́ ni dáàdi ń sọ mo fún ẹ̀yin àti àbúrò yín ní two days two days I repeat tí ẹ bá wá ọmọ mi jáde ẹ máa regret ẹ. ọba rán yín níjẹ́ odò ọba kú iṣẹ́ ọba ni ọ̀hẹ́ kò ṣe má jẹ kò ṣe má jẹ odò ọba kò má ṣe kó sí ìkọ̀ǹkọ̀n ọ̀hẹ́ lábẹ́ ọ̀run ọ̀hẹ́ ó gàlagà ju aramada mo rí rí mo lórí ológo látẹ. dá mi dá mi pé dá mi pé dá mi pé. ló ṣe fún ẹ nínú lẹ́yìn kí ló dé ṣe gbogbo ńlá ṣe tó kọ tó ṣàdé tipátipátipá àti kó fi láyé túmọ̀ kó kó gba ọmọ ẹ̀ kó pa mí pa mí. kí n gba ọbẹ̀ kí n pa yín. ẹ kó kó pa mí kí ló dé kí nígbà tí bàbá ẹ ṣe fún ẹ nínú lẹ́yìn tó ń dẹ́ka sí mi kí ló ṣe fún ẹ what else do you want from us kí ló ṣe kà ṣe fún ẹ tá a ṣe fún ẹ àfọwọ́mọ̀ ẹ kò sí kó tó ní ìgbà tí a ẹ. That's what tàti bí You've you don get anything àfọ̀ẹ́ni everything àti fọ̀ẹ́ni freedom ẹ o oh, refuse o ṣàdùn máa force you to nílẹ̀ what else do you want Kill ló fẹ́ ẹ. mọ́mí ẹ fẹ́ mọ nǹkan tẹ́ ṣe. mo fẹ́ mọ o mo ní ìrètí mọ. mọ́mí ẹ bà ayé mi jẹ́ and I will never forgive you. ẹ ẹ gbà mí kánú kí èmi èmi báyé ẹ jẹ ọkọ mi lọ́nà wo gbogbo nǹkan tó fẹ́ ká ṣe fún ẹ pátápátá ni mi àti bàbá ẹ ń ṣe fún ẹ dàmí pé ọ̀nà owó ni mo gbà báyé ẹ jẹ tell me. ok mọ́mi ẹ fẹ́ mọ nǹkan tẹ̀ ṣe. mo fẹ́ mọ. mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ègúnnú bíbélì kẹ́ ẹ fi búra fún mi wípé ẹ̀yin àti dádì ẹ fi ọmọ mi bólúdé ṣe oògùn owó. àti wípé ẹ mọ nípa báwọn kidnappers bó ṣe wá gba ọmọ lọ́wọ́ àti bẹ̀tì. dá mi pé ṣé nítorí èrò ọkọ ìlú ṣe fi òpin mi àti bàbá ẹ I deserve respect well let me tell you something mo àgbà tiwa ti kún kí òjò tó rọ abíyèsínú ọlá abíyèsínú owó ni la fẹ́ fi rituals ṣe torí ọlọ́run ọmọ yìí. kò má ta ẹ lè fi renew owó yín tán o ìyẹn nìkan kọ́ kí ló tún kù lóòótọ́ lẹ fún mi ní freedom freedom tẹ fún mi ló bà ayé mi jẹ́ òun ló fún mi ní egbò ọkàn tí ó lè tán láéláé. egbò ọkàn egbò ọkàn lọ́nà wo dá mi pé egbò ọkàn bí báwo èmi ló mọ̀ ọkọ mi egbò ọkọ báwo. ẹ fẹ́ mu. mo fẹ́ mọ mo fẹ́ mọ jọ sọ fún mi. ah baby. yes darling. sọ̀rọ̀. i'm fine. ah o mo mọ̀ tẹ̀lé. mo mú dẹ̀dẹ̀. o àti àti ìdàtúnúgbò tán. darling mo mọ̀ expect kó wá bá mi ń bedroom látẹ̀kọ̀ọ́ ìgbà tí mi rí ẹni mọ́ ní kí n tó wá wò ẹ́ ah. what's going on now baby tí mo bá wá sọ́dọ̀ yín o máa fi mí lẹ̀ ní living room o máa lọ jókòó sí bedroom yín tó bá wá sọ́dọ̀ tèmi wá jókòó sí living room mi o máa fi mí lẹ̀ ní bedroom for how long la fẹ́ ṣe gbogbo eléyìí dáná. kí náà ṣe ní bedroom tá a lè ṣe ní. kí lọkùnrin àtobìnrin máa ń ṣe ní bedroom ah. ó dẹ̀ ń béèrè pé kí ló ń ṣe ní bedroom like a ní láti jọ sùn pọ̀ ó ní láti sùn lé mi kí n filẹ̀ kí mi náà sùn lé ẹ̀ e náà ẹ ní láti bọ́ṣọ tó wà lára ẹ̀ kí mi náà bọ́ tọ̀dọ̀ tèmi ká kàn yí mọ́ra wa díẹ̀. ṣé wọn kò bẹ̀rẹ̀ nǹkan tí mi kì í ṣe fẹ́ wá síbí nìyí o mo ti sọ fún ẹ lẹ́yìn tó bá ti gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ hmm. ìgbà ẹ̀ la tó lè ṣe anything bẹ́ẹ̀ láìsí yẹn máa expect anything. gbogbo nǹkan tó ń sọ yẹn nǹkan ayé àtijọ́ ni nǹkan ayé àtijọ́ ni gbogbo yẹn pé tó bá dọjọ́ ìgbéyàwó ṣé yẹn la máa máa ṣe ni. ẹ o ní láti jàre ẹ̀ náà o understand ni century tower ń sìn ó yàtọ̀ sígbà yẹn ayé ò jápá làmọ́ na hip hop láyé ń jó. ah mama ní sùúrù dọjọ́ wedding for how long ni mo fẹ́ ṣe yẹn dà sí let me tell you something mo ní láti jẹ́wọ́ fún ẹ because you are my wife mo ní láti parọ́ fún ẹ mo ti lògùn jẹ̀dí kan so mo ní láti free ara mi like i need to log out. log out síbo ṣé lára mi. mo ní láti log out sínú ara tọ̀dọ̀ tiẹ̀ náà sínú ara mi. so understand ni. me understand. wo try láti understand. i don't like your logic. ṣé o sọ̀rọ̀ máa jà gbogbo. ti bàjẹ́ ẹ̀yin lẹ́dẹ̀ fún mi láyè kí n lọ sílé báyọ̀ níjọ́ náà. àmọ́ nǹkan tó ṣàlàyé fún mi so lọ́jọ́ yẹn kì í ṣe pé báyọ̀ rèébẹ̀ ó fẹ́ rèébẹ̀ ni. báyìí tó délé ṣe lóyún so báyọ̀ fẹ́ rèébẹ mi kì í ṣe wípé ó rèébẹ. bẹ́ẹ̀ni. nígbà ètò délé tó sọ fún mi pé báyọ̀ rèébẹ mo ní kó má sọ fẹ́yàn kankan torí nǹkan ìtìjú ni kò pé bí two weeks lẹ́yìn tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ la gbọ́ pé báyọ̀ kú through motor accident ó mọ̀ mú oṣù yẹn jẹ tó fi lóyún. dábì pé ọkọ mi ká ló fún ẹ lóyún oògùn. mo fẹ́ mọ ẹni tó fún mi ní oyún. jọ sọ fún mi. lọ́jọ́ tí mo fọ́ nǹkan mọ́ báyọ̀ lóyún nígbà tó fẹ́ rèpù mi ẹ̀rù bà mí gidigidi torí mo rò pé ó ti kú ni ìgbà tí mo wá délé ni mo wá mu ọtí. ojú ọmọdé yìí. Dámipé Dámipé kí ló ṣe é kí ló mú ẹ what's all this. advantage. I should be seeing all this. Position tí mo bá ẹ lánàá yẹn ò dáa, mo dẹ̀ wípé kò yẹ kán bá ẹ ń bẹ̀. Kí n dẹ̀ rọra mú ẹ wọ yàrá kó o wá sùn. Bí mo ṣe gbé ẹ báyìí, bẹ́ẹ̀ ló rọ̀lù mí. Kí n dẹ̀ gbé ẹ sórí bẹ́ẹ̀dì báyìí ló gbà mí mú. Tí n bá ti ń jára mi, là á máa so mi mú pàpà kókó. Màá fẹ́ jára mi gbà, wàá tún so mọ́ mi. Ó ṣáà rọ̀ mọ́ mi bó ṣe ń rọ̀ mọ́ mi. Ẹlẹ́ran ara ni mí ọkùnrin ni mí. torí ẹ̀ lẹ ṣe rẹ́pù mi dédé mo kọ́ ọmọ yín ni mí. má sọ nǹkan kan mọ́ má sọ̀rọ̀ mọ́. ká má sọ mọ́ ta ni kí wọ́n sọ fún mọ́mi pé dis virgin. dá mi pé o ní boyfriend sọ fún mọ́mi ẹ̀ wípé boyfriend ẹ ni gbogbo bíbí ìṣèwà ìmọ̀ dáa tó tíṣù dàkẹ́ mẹ́ ẹ́. dábìí pé bá bẹ́ẹ̀ lórí ètò ẹ̀ dábìí pé sọ̀jí ló fún ẹ lóyún sọ̀jí ló rẹ̀ bù ẹ́. ayé mi ò ní sọ̀jí ló fún ẹ lóyún sókè ló bí mọ́ sókè ló fẹ́ lóyún mọ́ dàrú. sókè ti bàtà sílẹ̀ o. Yeah! Yeah! Gbogbo ọmọkùnrin, I better kò dá mi lóhùn báyìí o fún mi pé o ò lè sọ kó tó bá sọ láàrin everybody níbẹ̀ yẹn sọ fún mi níbí báyìí ta ló ní ọmọ tó wà lọ́wọ́ náà pípé sẹ́tò tó ní mo kọ́ tá pípé sọ. ṣé o fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. o fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. èmi ni. olùsọjí. sọjí. So ní ìgbẹ́ òun lanu sọ fún mi wípé ìwọ ló ní ọmọ ọwọ́ dàbí pé ọmọ ẹ dàbí pé ọmọ tí mo fi fún ẹ. kí ló ń jẹ́ tó ń pariwo ọ̀dẹ ló gbé mi ni tí o rò pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé o rò yí pé mi ò mọ̀ wípé ọmọ tó sọ pé ó bí fún mi èmi kọ́ ló bí fún ẹ ṣé o fẹ́ jẹ́ o fẹ́ o fẹ́ ṣàlàyé fún mi ń sìn pé mi ò mà bí mo mọ̀ èmi náà ń wọ ẹran ni mo mọ̀ irú ọ̀gá jíjà tí òun sọ lẹ́nu yẹn ó fẹ́ dọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ó fẹ́ wàá bá dọ̀rọ̀ ó fẹ́ pàlọ́ gbọ́dọ̀ fún mi ó fẹ́ pàmò àtàmà àtàmà àtàmà àtàmà kó fẹ́ wá ṣe ọgbẹ́ fún mi sí. èmi mú àtàmà àtàmà ẹ let me tell you sórí ọ̀rọ̀ tó wà lẹ̀ mo ti mọ̀ ń sìn kí sọ̀rọ̀ ogún ọdún nígbà tí ọmọ yẹn sì jẹ́ ọmọ ọdún mẹ́ta. ọ̀rẹ́ kí nǹkan bá lọ mi pé fún ibo ló fẹ́ fojú sí. Ah, jọ báwo ló ṣe fẹ́ mọ̀ ṣé wọ́n lọ sọ fún mi ah, ah ex boyfriend mi tí mo lóyún fún gan kò mọ̀ pé mo lóyún mi sọ fún pé mo lóyún then gba tí sọjí tó dẹ̀ takú sí mi lọ́rùn pé ní ẹ òun fẹ́ fẹ́ mi òun fẹ́ fẹ́ mi so mo ní láti move on life mi ó ṣàmọ bí the other one ṣe ń ṣe bó ṣe ń gbé lọ́tún ló ń gbé lọ́sì èyí tó bá gbé lálẹ́ kọ́ ló ń gbé lọ́sàn so mo ní láti move on now. I'm not just comfortable with the situation of things. kí ni titi ẹ̀ ń bẹ̀ kí ló ń já ẹ láyà kí ló kàn ẹ̀ ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo lọ̀rọ̀ ó kàn tẹnu mọ́ sọ fún sọ fún sọ fún àbá máa ṣe sọ ọwọ́ ẹ̀ ṣé ó máa ń sọ ọwọ́ ẹ̀ ni. mi láìkí ẹ o tí Sọjí bá dẹ̀ fi lè mọ̀ pé òun kọ́ ni mo bí dá mi pé fún máa wojú ẹ̀ torí àárín èmi àti ẹnìkan ló wà. èmi kọ́ ọlọ́run ló jẹ́ ọ̀nì pé burú lẹ́nu rẹ̀. Ramadan mo rí ológo látẹ. dá mi pé dá mi pé dá mi pé ooo èbé mi ló yẹ bí mo ṣe ń rìnrìn àjò mi èmi ló yẹ mi ló bí mo ṣe rìnrìn àjò mi o. ọ̀rẹ́ ó mà ga ọ ayé mà le o ṣé tẹ́mi ọlá lè bo adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyẹn fún ṣá. ọ̀rẹ́ mi sórí bó ṣe yà ẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe yà èmi náà lẹ́nu bí mo ṣe love babe yẹn tó wípé tẹ́ni ọlá lè tàn mí kó gbé oyún ọmọ àlè kó gbé wá fún mi ṣó fẹ́ gbọ́ tí n bá fi lè ilé ìtura bá tẹ́ni màá make sure mo pa tẹ́ni ọlá uh, yes. ní o jẹ́ má lọ lóko èèyàn lọ́rùn. sórí tí n bá fi lè pa tẹ́ni ó máa jáde nílé mi o mi ò ní ever bá ní nǹkan kan ṣe pọ̀ mọ́ nothing is all again. Soji. Okun owó ruru ká ruru náà. Moreover, ṣé o ti gbàgbé nǹkan tí bàbá sọ fún ẹ ni? Pẹ̀lẹ́ Gbádébọ̀. Sọ orí ọmọbìnrin tẹ morúkọ rẹ̀ wáyé. Ọmọbìnrin tó dáa ni. Bẹ́ẹ̀ ni. Lọ́gán tí ọmọbìnrin bá dáṣẹ̀ wọlé rẹ̀, ajé ó máa yabọ̀ ni ajé ògúngún nísọ onísọ bùjí ọ̀nà mánáyé ọ̀nà àgbàlagbà ta kpòròkpòrò ọ̀gẹ̀dẹ̀ ọ̀mẹ̀mẹ̀ lajẹ jẹ lótú fẹ ọjọ́ náà lajẹ bẹ̀rẹ̀ lé rẹ̀ àmọ́ tó bá wá gbìyànjú tó ta sí akẹrẹ tọmọbìnrin fìlè kú ò látàtà rẹ gbogbo ajé tó kó wọlé ló kó lọ. bàbá ṣe rí um, pẹ̀lú ilé ìtẹ̀sọ̀ yìí kò tẹ̀lé kúrò nínú ilé mi àti pàápàá ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ni òun dẹ̀ lóhùn mi kó ṣì ya àwọn ọmọ mi ìwọ ẹ bá mi lára mu kò sí nǹkan tó fẹ́ ṣe tó fẹ́ mu kó lọ dẹ́dẹ̀ mi. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ èkejì tá a tún wò níbẹ̀ ò ní wípé yóò ṣàbíàmù. Ah, olùwà ṣeun olùwà ṣùgbọ́n àbíàmà tí ó ṣe yìí ìkúnlẹ̀ kan péré èló yàn látòdì ọ̀run wálé ayé tó túmọ̀ sí wípé kò lè gbèjú ọmọ kan lọ. ìwọ ni kó wá rò ó kó tó lílò tó o bá ti fẹ́ ẹ ọ gbọ́dọ̀ gbìyànjú pé ọ fẹ́ lòmíì lé débi tó fún yàn míì lóyún ta tó o bá dán o. òun kọ́ ni ọjà ẹlẹ́dàá rẹ̀ ni ọjà nítorí ẹlẹ́dàá rẹ̀ ló fi kọ́rọ̀ rẹ̀ jọ ó dáa bá ṣe bá ṣàbọ̀ ọmọ ẹyọ kan. bẹ́ẹ̀ ni yóò bímọ kan. tó bá ti jẹ́ kó máa bọ́ ọmọ ẹyọ kan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ọlọ́mọ kan náà ó kúrò lágàn àbí ọlọ́mọ kan gbáyè. kárí kárí kárí. a ó kí pẹ̀lú ẹ. ó burú sójú ó burú ṣé àti ìyàwó yẹn bẹ́ẹ̀ tiẹ̀ tó bá ti wà mọ́ orúkọ bẹ́ẹ̀ ṣé bóyá ó yẹ kó jẹ́ kẹ́mi àti kájọ dúkọ kájọ kájọ sọ ni kámọ́kọ́ tá a bá ṣe láàrin ara wọn. kíni tèmi yé mi. sọjí ọgbà kámọ mọ mára ni bẹlẹdà ṣe yàn jẹ bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dà mí ṣèyàn kí ni ẹ̀gbọ́n nǹkan tí àlàyé tí mo ṣe fún yín ni àní pé ọmọ tí ó bí tí mo rò pé mi ni mo ní kò ń ṣèmi ni mo ní ẹlòmíì ló lóyún fún kò ń ṣèmi ẹ wá ní bẹ́ẹ̀ dà mí ṣe gbà kí ni irú irú kí lẹ́ẹ̀ dà mí fẹ́ gbà yìí. nígbà wà ń pò lóyún ọba alájọṣepọ̀. ẹ lóòótọ́ mo ba alájọṣepọ̀ ṣùgbọ́n èmi mọ́ kémi kọ́ ni mo ní táwọn mi ní ṣe. ọbọ eégún ti dàpọ̀ mẹ́ran nù rántí o sọ ma pé mo kí ọlọ́lọ́jọ́ ní ìpín ògbọ́dọ̀ dọ́nà jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ sípò tó wà rí lọ wà ní kan tó fẹ́. Um, mi ò lè dispute um, fact pé um, ẹsẹ̀ ẹ̀dá lè mí lóòótọ́. ẹlẹ́dàá rẹ̀ ló fi kọ́rọ̀ jọ. ẹ̀dẹ̀ ń sọ pẹ́lẹ́dẹ̀ mo fi kọ́rọ̀ jọ ṣé èmi ò lẹ́lẹ́dàá ẹlẹ́dàá tèmi ò lè kọ́rọ̀ jọ ni. sásọ pẹ́lẹ́dàá tiẹ̀ ò ṣe é kọ́rọ̀ jọ ọ̀ ṣe sọ lọ́jọ́ tó kọ́kọ́ wá bí tí mo ní ajé wà lára ọmọ mi tó ọbẹ̀ máa hì ọ̀ ṣe sọ̀rọ̀ ẹlẹ́dàá tiẹ̀ ń gbà náà ọwọ́ ara lè bu ara rẹ̀ ní ìsìn ọwọ́ afẹ́ yẹra wo jẹ́ kí ọ lọ tọ́ ọba ilé fi ọmọ yìí lẹ̀ tó jáde lákàtà rẹ̀ ọ̀tá lè ga tẹ̀yìn wá lọ. tèmi ọlá kò bá mi tèmi ọlá bá tèmi jẹ́. ó dà bàbá ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí báyìí ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé tọ́rọ̀ bá kókè tó kanlẹ̀ ó tún máa ń níbi kan tá a máa ń gbèsè bàbá ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé tí n bá wáyé tí mo lówó tí mi ò bímọ bíi pé tèmi gbé ni ẹ ṣàánú mi bàbá. burú èyí kúkú ṣe pé kò sí ọ̀nà àbáyọ àmọ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ wọn ò lè ṣe torí èèwọ̀ ni wọn ì ṣe ní apá alẹ̀ ibi tí wàá ń bí. èèwọ̀ bẹ́ẹ̀ ni. ẹ ẹ jẹ́ ń wò ó. tó bá ṣe pé jẹ́ rẹ̀ lọ́lọ́ bá lájọṣepọ̀ bóyá ẹ̀gbọ́n àbábúrò tó lóyún ní ìsìn àmọ́ kò ṣeé ṣe. a nípa ọ̀fẹ́ gbọ́n tó fà búrò ni. Mm. olè gidi kan lóòótọ́ àti pé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí kò níwájú kò ní lẹ́yìn òun nìkan làwọn òbí ẹ̀ bí. wọ́n ti tán ah. èyí ló fàyà ẹjọ́ pọ̀ ẹ̀. ó tán ló tán hmm, tẹnu alábàtẹ mi jẹ́. Yeah. Eh. o rò pé mi ò mọ ohun tí mò ń ṣe tí mo gba gbogbo ẹ̀gbin ẹ̀gbin tí mo gbà mọ́ra àbó mọ̀ pé ẹ̀gbin ni mo gbà mọ́ra ni mo gbà mọ́ra ni o ṣé orí jákè ń sọ fún ẹ ọmọ tẹrù pé wọ́n jí gbé wọn ò jí gbé o wọn ò jí ọmọ kankan gbé èmi fúnra mi ni mo ní kó lọ gbé kúrò nígbà tí mo mọ ibi tẹ́ gbé lọ mo ní kó lọ gbé kúrò nbẹ fún mi she is doing beautifully well she is doing fine kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó mu èmi ni mo wà ní ẹ mo ní kó lọ gbé ó ti yẹ. sori with all this tó bá wá fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ tó fẹ́ lọ sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó fìrì. ọ̀rọ̀ ọ̀dà mi èmi àti ọkọ mi a ti jọ yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ ti yanjú ẹ̀ wò. bẹ́ẹ̀ ni sá ẹ wá máa lọ. ẹ wá pè mí sí pé wá sí. ẹ a mọ̀ wípé nǹkan táwa méjì lè yanjú láàrin ara wa ni la ṣe pè yín dá mi pé ló nǹkan tó ń sọ. bẹ́ẹ̀ ni sá ẹ wá máa lọ. sista mi hmm? dá mi pé òmùkọ́ tó ń sọ. ọmọ yìí òmùkọ́ tó ń sọ ni dá mi pé yín. gbọ́ ló sọ yìí ọ̀rọ̀ wọn lẹ ti yanjú ẹ̀. ẹ à ẹ bọ́ ló ránṣẹ́ pé. bẹ́ẹ̀ni. nígbà tó dẹ̀ sọ pé gbogbo ẹ ti yanjú ẹ náà ọ ti yanjú náà nìyẹn. mo lè wá máa lọ àbí. bẹ́ẹ̀ni ẹ ṣe dàbí. ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o a ní gbọ́ bẹ́ẹ̀ mọ́. àmì sà ẹ dé láyà sà. yẹ sà. ìyá oṣù àbírí dá mi pé. mi náà ò rí látìgbà tí mo ti dé. <sighs> ẹ ní sùúrù ẹ ṣé èmi náà lè máa lọ ṣá. ọpẹ́ ah, tí o ṣe kó lè máa lọ kí n máa lọ kó lè máa lọ kó sí nǹkan kan kó sí nǹkan kan Ọlọ́run ti bá wa yọ kó sí nǹkan kan. all right sir. all right my dear. o ṣe àbúrò mi. ẹ ṣe o. o ṣe màmá pè é o ṣe dẹ̀wà dé láyọ̀. mẹ́ra tọ́ra mi jẹ́ mẹ́ra ṣàṣe ìdáná mẹ́ra tara mi tì mẹ́ra gbógun tìra mi ìwà ọmọ alẹ́jà kí ọmọ ẹ bá ká ọmọ jayéjayé sílẹ̀. ẹgbẹ́ mi pé mi ìmọ̀ ìdẹ́gbẹ́ mi yàrá ìgbà tí mo dé yàrá ẹgbẹ́ sí i kò sí kọ̀kọ́ mbẹ mo tún gbogbo yàrá mo tún gbogbo yàrá mi ní kọ̀kọ́ kò sí bàtà kò sáṣọ kò sí báàgì kò sí kọ̀kọ́ tó jọ lábẹ́ bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ di lẹ́tà yìí nìkan ni nìkan ni mo kọ́ mi ní mo ti rí lẹ́tà yìí mo ti rí ẹgbẹ́ bá mi kà á ẹgbẹ́ bá mi kà á. olúwa ṣàánú fún mi ọmọ ìbíbí mú. the so-called husband and wife. I'm highly disappointed in both of you. Gbogbo ọ̀rọ̀ tí ẹ̀yin méjèèjì sọ nínú yàrá pátápátá ni mo gbọ́. Ó tó di wípé màmá fi ojú ọmọ àlè wò mí, èmi ti bá tèmi lọ. Ọmọ tí mo bí fún yín, mo fún yín kẹ́ ẹ náà balẹ̀ lọ́mọ láyé ṣùgbọ́n ẹ má ẹ bá rò pé ẹ bí ọmọ kankan síbi kan mo ti oúnjẹ eh, dàbí pé ẹ má wulẹ̀ ṣe wàhálà láti wá mi o ní ẹ lè rí mi because by the time tí ẹ bá ń ka lẹ́tà yìí I am far away from you. I Wish you best of luck ó dàbọ̀. I'm far away kẹ́ Adébíbí Adébíbí I'm far away kẹ́ I'm far away kẹ́ bí ti bá wọ̀ kẹ́yìn Adébíbí mi pẹ̀lú mi tó wé mi mi lọ́wọ́ ẹ bá mi pẹ̀lú mi èyí bá mi pẹ̀lú mi wọ́dà èyí kò wọ́dà ẹgbẹ́ mi bínú ẹgbẹ́ àjọ bínú mọ́ ẹgbẹ́ àjọ bínú mọ́ nìkan. ọba I'm yìí níjẹ́ odò ọba kú.